ẹ káàbọ̀ padà ààrẹ iléeṣẹ́ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ìyẹn African Development Bank AFDB ọ̀gbẹ́ni Akínwùmí Adésínà ti sọ wípé wọn kò lè fi ọwọ́ rọ́ ilẹ̀ adúláwọ̀ sẹ́yìn mọ́ ní orílẹ̀-èdè àgbáyé nítorí òun ni ọjà tó pójú owó jùlọ fún ètò ìdókòwò àti ètò ọrọ̀ ajé tí gbogbo àgbáyé sì gbẹ́kẹ̀lé ó sọ ilé yìí ní ibi àpérò bí ètò ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀ yóò ṣe rí nínú ọdún 2020 ní orílẹ̀-èdè Cote d'Ivoire ààrẹ ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ọ̀hún sọ wípé ilẹ̀ adúláwọ̀ ní gbogbo àgbáyé gbọ́kànlé báyìí fún ìdàgbàsókè ètò okòòwò ó ní ní ọ̀sẹ̀ tó kọjá lọ lòun lọ sí ibi ìpàdé àpérò ètò ọrọ̀ ajé láàrin ilẹ̀ China àti ilẹ̀ adúláwọ̀ láàrin ilẹ̀ Japan tó ń ti ilẹ̀ adúláwọ̀ àti ìpàdé àpérò láàrin ilẹ̀ India àti ilẹ̀ adúláwọ̀ àti àwọn ìpàdé mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó dá lórí ètò ọrọ̀ ajé ó wá ń béèrè pé kí ni ohun táwọn orílẹ̀-èdè wọ̀nyí rí nínú ilẹ̀ adúláwọ̀ tí wọ́n fi ń pè é fún ìpàdé ìdàgbàsókè ètò ọrọ̀ ajé pẹ̀lú rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí bí kò bá ṣe àwọn àǹfààní tí wọ́n rí wípé ó sodo sí orílẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adésínà ètò àwọn agbègbè ìdókòwò tí kò ní ìgbégidínà kankan èyí tó ń jẹ́ Africa Continental Free Trade Area ti sọ orílẹ̀ náà di ọjà tó ní iye tírílíọ̀nù mẹ́ta ó lé díẹ̀ dọ́là lórí ọ̀gá ilé-ìfowópamọ́ AFDB ọ̀hún tó fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ṣe ń ru gọ́gọ́ sí i yàtọ̀ sí eléyìí Akínwùmí Adésínà ṣàlàyé àwọn àdójúkọ tó ń kojú ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ bíi àyípadà ojú ọjọ́ ó sì mẹ́nubà bí ilé ìfowópamọ́ náà ti fi ọ̀pọ̀ owó tó wọ mílíọ̀nù mẹ́rìndínláàdọ́fà dọ́là ṣèrànwọ́ fún orílẹ̀-èdè Mozambique Zimbabwe àti Malawi lẹ́yìn ìjì tó jà wọ́n ó tún ní kí gbogbo àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ṣọ́ra lórí bí wọ́n ti ń yá owó lágbàáyé nítorí bí gbèsè bá ti pọ̀jù yóò fa ìdàgbàsókè ètò ọrọ̀ ajé sẹ́yìn ni. báyìí ìjọba ìpínlẹ̀ Ògùn ti ń múra láti ṣe àwọn ojú náà tí iṣẹ́ kò ní pẹ́ parí lórí rẹ̀ àwọn ojú náà ọ̀hún ni òsì sí ọ̀tà ìkọ́là sí navy àti ray power àwọn òpópónà ọ̀hún ló so ìpínlẹ̀ Èkó àti ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn kọmíṣánná fún ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe Adésànyà ló sọ eléyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó gba ọwọ́ alukoro iléeṣẹ́ ìjọba èyí tó ń rí sí iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ Ògùn Ọláyínká Olúfẹ́mi jáde ó ní ìjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún ti mú iṣẹ́ ojú náà ní pàtàkì látàrí ìpinnu rẹ̀ láti sọ ìpínlẹ̀ Ògùn di ògbóná gbòǹgbò nínú ètò ọrọ̀ ajé Akínsọ̀yà tó jẹ́ onímọ̀ ẹ̀rọ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé agbègbè ìdàgbàsókè Adó-Odò Ọ̀tà ni yóò jẹ́ àkọ́kọ́ tí ìjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún yóò ṣí fún lílò ó ní iṣẹ́ ojú náà ń kù fẹ́rẹ́fẹ́ kí ó parí àti wípé àwọn ń ṣe àwọn ohun tó tún lè mú kí agbègbè àti ojú náà ń rẹwà bíi iná mọ̀nàmọ́ná inú àdúgbò fífi àwọn àmì ojú pópó lóríṣiríṣi sí i àti àwọn nǹkan mìíràn tó lè mú àwọn ojú òpópónà rẹwà sí i. kọmíṣánná fún iṣẹ́ àkànṣe náà Adé Akínsọ̀yà fi ẹnu ọ̀rọ̀ jóná pé nígbà tí iṣẹ́ bá parí tán lórí àwọn ọ̀nà ọ̀hún yóò mú ìdàgbàsókè bá agbègbè Adó-Odò Ọ̀tà àti àwọn olùgbé rẹ̀ yóò sì mú ètò ọrọ̀ ajé rú gọ́gọ́ sí i ní ìpínlẹ̀ Ògùn Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì àti olóyè Gani Adams tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ti ké sí ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè nàìjíríà láti buwọ́lu ìdásílẹ̀ ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn kí ètò ààbò tún lè rú gọ́gọ́ sí ní àwọn ìpínlẹ̀ tó wà ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí ọ̀ọ́ni sọ̀rọ̀ yìí ní àsìkò ọdún Odùduwà ní ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ohun tó wuyì ni yóò jẹ́ bí ilé ìgbìmọ̀ asòfin bá lè buwọ́lu ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn kábíyèsí tó fi ìdùnnú rẹ̀ hàn lásìkò náà sọ wípé ìfilọ́lẹ̀ àmọ̀tẹ́kùn jẹ́ ìpayà fún àwọn ọ̀bàyéjẹ́ pé ayọ̀ ńlá lèyí fún ìgbésẹ̀ àwọn gómìnà lórí ìṣọ̀kan ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn ó tẹ̀síwájú wípé ìṣẹ́gun lórí ìdásílẹ̀ náà jẹ́ àpẹẹrẹ rere fún ìṣọ̀kan gbogbo ọmọ káàárọ̀ òjíire nítorí náà ọ̀ọ́nì ìrìṣà sọ wípé yóò jẹ́ ohun tó dára bí wọ́n bá lè sọ ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn di òfin bákan náà ààrẹ ọ̀nà kakanfò olóyè Gani Adams náà kí ọ̀rọ̀ Ọọ̀ni ìrìṣà lẹ́yìn pẹ̀lú àrọwà sí gbogbo ọmọ káàárọ̀ òjíire láti ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún iṣẹ́ ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn látàrí òtẹ́ tìjọba ìpínlẹ̀ Èkó gbélé àwọn alálùpùpù àtàwọn oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta tó ń jẹ́ kẹ̀kẹ́ napep ní báyìí àwọn alálùpùpù ọ̀hún ti fi ẹ̀hónú hàn lọ sí iwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó láti fi bí ọ̀rọ̀ ọ̀hún ti rí nínú wọn hàn àwọn ọlọ́kadà náà tó gbé ọ̀pọ̀ pátákó lọ́wọ́ pẹ̀lú àwọn oríṣìí àkọlé ń bèrè fún kíka òfin ọ̀hún sílẹ̀ bí a ò bá gbàgbé tẹlifíṣàn Orísun jábọ̀ ìròyìn nípa pé ìjọba ìpínlẹ̀ Èkó gbé òté lé àwọn alálùpùpù tó ń jẹ́ ọlọ́kadà àti àwọn tó ń wa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta láti má ṣiṣẹ́ mọ́ ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́tàlá kan àti àwọn ojúnà márosẹ̀ ogójì látàrí ìwádìí pé ìjàmbá pọ̀ bẹ́ẹ̀ sì ni a fi ọ̀rọ̀ wá àwọn ọlọ́kadà ọ̀hún lẹ́nu wò nígbà náà tí wọ́n sọ bí ó ti rí lọ́kàn wọn àmọ́ lẹ́yìn eléyìí ni wọ́n fẹ̀hónú hàn lọ síwájú iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó wọn kọ̀mínú pé yàtọ̀ sí gbígba oúnjẹ lẹ́nu wọn yóò tún sọ wọ́n di aláìníṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn aṣòfin náà jáde wá bá wọn sọ̀rọ̀ ọmọ iléègbìmọ̀ aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò àlìmọ̀ṣọ́ ìyẹn Bisi Yusuf tó ṣojú agbẹnusọ ilé Mudashiru Obasa rọ àwọn ọlọ́kadà ọ̀hún láti tẹ̀lé òfin náà di ìgbà tí ilé ìgbìmọ̀ náà yóò jókòó lórí ọ̀rọ̀ ọ̀hún bí ó bá wá ṣe jẹ́ a ó fi tó létí tó bọ́kọ̀ bá ròkun rọ̀ṣà dandan ni kí ó fi àbọ̀ fún elébùté ìròyìn òpin ọ̀sẹ̀ fún ti sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ àmọ́ kó tó di ọ̀la tá ò mọ àkọ́tún ìròyìn wá fún yín máa rántí wípé bí wọ́n bá ṣe àbòsí ẹlòmíràn lẹ́yìn fún ọ tó ń rẹ́rìn tó ń pàtẹ́wọ́ máa rántí wípé ẹnu ọ̀hún ni wọn yóò fi ṣàbòsí tìrẹ́ náà fún ẹlòmíràn wọn á sì rẹ́rìn àrìn tàkìtì lórí ọ̀rọ̀ rẹ èyí tó túmọ̀ sí wípé ìbàjẹ́ ẹlòmíràn òun ni ìbàjẹ́ ara ẹni torí ẹni bá ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn nírú wọn máa ń wà kò sí aláṣeyọrí tó máa ráyè àti máa to ẹjọ́ ẹlẹ́jọ́ lẹ́yìn àyẹ̀wá kò níyẹ̀ẹ́lẹ̀ Sekinat Ọláìdẹ́rajì ló sọ pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la